Father, we thank you for tonight. Bàbá wa dúpẹ́ lọ́wọ́ yín fún alẹ́ yìí. We bless your name because of your goodness and bringing us to this place. A bùkún orúkọ yín nítorí ìṣeun yín àti mímú tí ẹ mú wa wá síbí. We thank you because we are gathered here around the word of God. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé a kóra jọ papọ̀ níbí tí a yí ọ̀rọ̀ Ọlọ́run ká. And we know that even though the world is changing, the Bible remains the same. Àwa sì mọ̀ dájú wípé bí ó tilẹ̀ jẹ́ pé ayé ń yí padà, Bíbélì wà bákan náà. And we are praying that your word will enrich our lives as we come to this retreat in Jesus' name. gbàdúrà wípé ọ̀rọ̀ yín yóò fi ọ̀rọ̀ kún ayé wa bí a ṣe wá síbi ìpàgọ́ yìí ní orúkọ Jésù. We pray that all hindrances and disturbances will be taken out of the way. gbàdúrà wípé gbogbo ìdènà pátá mú kúrò lójú ọ̀nà wa. And you will bless every one of us in Jesus' name. ẹ ó bùkún olúkúlùkù wa ní orúkọ Jésù. We pray, Lord, that none of us will allow the temporal things or physical things to hinder us from getting read, to getting the things you are teaching us in your word ń gbàdúrà wípé kò ní sí ẹnikẹ́ni nínú wa tí yóò fi àyè gba àwọn ohun ti ara àwọn nǹkan tí ó wà fún sáà kan láti lè dí wa lọ́wọ́ fún ìbùkún ti ẹ̀mí lati le wa ẹni emi eni fun wa. Bless us as we continue. Ẹ bùkún wa bí a ń tẹ̀ síwájú. In Jesus' name we pray. Ní orúkọ Jésù ni let Let's all be seated, please. Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a jókòó. I'm starting with a message, God's Word. in a changing world. ní àṣálẹ̀ yìí ni mò ń bẹ̀rẹ̀ lórí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé tí ó ń yí padà. there are two things you need to notice there one the word and two the world. ohun méjì ni ẹ láti ṣe àkíyèsí níbẹ̀ èkejì ọ̀rọ̀. one the world is changing two the word of God is unchanging. ìkíní ayé ń yí padà èkejì ọ̀rọ̀ ọlọ́run kò yí padà. one the world in which you are will pass away two the word of God will never pass away èkínní ayé nínú èyí tí ẹ wà yìí yóò kọjá lọ ṣùgbọ́n èkejì ọ̀rọ̀ ọlọ́run yóò dúró títí láé. it is very good for us to know that the world is changing. ó dára fún wa láti lè mọ̀ wípé ayé ń yí padà. and you need to understand you cannot build anything solid on whatever is changing. ó sì dá wa lójú wípé a kò lè kọ́ ohunkóhun tí ó lágbára tí ó sì gbópọn lórí ohunkóhun tí ó ń yí padà. all the things you see in the world today they are changing gradually. Gbogbo àwọn nǹkan tí a rí nínú ayé lónìí gbogbo wọn ló ń yí padà díẹ̀díẹ̀. The customs are changing. Àwọn ìwà ń yí padà. All the people in the world are changing. Gbogbo àwọn ènìyàn tó wà nínú ayé ló ń yí padà. Governments are changing as well. Ìjọba ń yí padà pẹ̀lú. The conditions of living are changing. Ipò tí à ń gbà gbé láwùjọ ń yí padà pẹ̀lú. Moral values and standards are changing. Bẹ́ẹ̀ ni ọ̀nà tí à ń gbà gbé ìgbé ayé àti ọ̀nà tí à ń gbà díye ìdíyelé ohun gbogbo ló ń yí padà. we are told in first john chapter two and verse seventeen. a sọ fún wa ní johannu kínní orí kejì ní ẹsẹ̀ ìkẹtàdínlógún. and the world passes away and the lost thereof But he that doeth the will of God abideth forever. Ayé sì ń kọjá lọ àti ìfẹ́kúfẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. He says the world is passing away. Ó ní ayé ń kọjá lọ. All the things you can see in the world they are changing and passing away. Ohun gbogbo tí a lè fojú rí wọn ni ló ń yí padà tó sì ń kọjá lọ. Everything you see in the world today is not exactly as it was many years ago. Gbogbo àwọn nǹkan wọn nì tí à ń fojú rí nínú ayé lónìí kì í ṣe bí wọ́n ṣe wà ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ni wọ́n tún wà lónìí. he also says they lost their thereof they are also changing and passing away. ó tilẹ̀ tún sọ fún wa wípé ìfẹ́kúfẹ́ rẹ̀ ó ń yí padà ó sì ń kọjá lọ. the many things you will observe in the world like the customs of the world. ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọn nì tí a lè fojú wò nínú ayé gẹ́gẹ́ bí àṣà ti ayé. the ideas and ideologies of the world. gbogbo àwọn èròǹgbà ti ayé. and all the things that people do appreciate in the world. Àti gbogbo àwọn nǹkan wọ̀nyí tí àwọn ènìyàn máa ń tẹ́wọ́ gbà nínú ayé. There is a constant change, there is a constant evolution coming upon them. Bẹ́ẹ̀ni ìyípadà ń bá wọn nígbàdégbà ní gbogbo ìgbà ni wọ́n ń yí padà. Even the forms of government in every nation. Kódà ìṣètò onírúurú ìjọba ní gbogbo àwọn orílẹ̀-èdè. Everything is changing from time to time. Ohun gbogbo ló ń yí padà láti ìgbàdégbà. If you see the conditions in which we are living today. Bí a bá wá rí ipò tí a wà tí a ń gbé lónìí. The interaction between people within the nation. Ìfikùnlukùn tó wà láàárín àwọn ènìyàn nínú orílẹ̀-èdè. And all the things you can see in life all around you. Àti ohun gbogbo tí a lè rí ní ayé tó yí wa pa. You will see there is nothing that is stable. people a ó wá rí wípé kò sí ohun kan tí ó dúró ti rí. and the moral values of course are changing. bẹ́ẹ̀ sì ni ọ̀nà tí à ń gbà díyelé nǹkan ó ń yí padà. what people thought was right in those days many people say they are not no more right today. bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn ènìyàn sọ wípé òun ló tọ̀nà tó dára ní ọjọ́ wọn ni ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé kò dára mọ́ lónìí. and you know that since the world is changing like that. àwa náà sì wá mọ̀ pé níwọ̀n ìgbà tí ayé ti wá ń yí padà bẹ́ẹ̀. you cannot cannot build your life on what is changing. A kò wá lè kọ́ ayé wa lérí ohun tí ó ń yí padà. You cannot build a solid house on the ground that is not stable. A kò lè kọ́ ilé kan tí yóò dúró gbọ̀n lórí iyanrìn yìí tó jẹ́ wípé kò lè dúró. Sometimes in the in many parts of the world. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní àwọn abala kan nínú ayé. You have some shaking of the ground. Ni a máa ń ní òmìmì tí ó mi ilẹ̀. And it is difficult to build great edifice on such places that are shaking. ó sì wá le koko láti lè kọ́ àwọn ilé tí yóò dúró gbọ̀ngbọ̀n ilé ńlá lé orí àwọn ilẹ̀ bẹ́ẹ̀. and your own life is like that solid building. bẹ́ẹ̀ sì ni ayé tirẹ̀ ó dàbí ilé ńlá tí ó dúró gbọ̀ngbọ̀n ni. if you are going to build your life somewhere you cannot build your life on what is constantly changing. bí o bá fẹ́ wá kọ́ ayé rẹ sí orí kan o kò lè kọ́ ayé rẹ sí orí ohun tí ó ń yí padà ní gbogbo ìgbà. there are many young people that look all around them. ọ̀pọ̀lọpọ̀ àwọn èwe ló ń wò yíká. and the customs fascinate them. bẹ́ẹ̀ sì ni àṣà máa fà wọ́n mọ́ra. the ideas they get from the radio from the television they fascinate them. gbogbo àwọn èròǹgbà tí wọ́n ń gbà lórí rédíò àti tẹlifíṣàn àwọn èyí a máa ṣe kámẹ́kámẹ́kámẹ́ sí wọn. what they read in novels and magazines will fascinate them. ohun gbogbo tí wọ́n ń kà nínú àwọn ìwé tí wọ́n ń kà àti àwọn ìwé magazines ìdásí gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń ṣẹ́jú sí wọn. What they look at in the film shows of the cinema houses fascinate them. Gbogbo àwọn ohun tí wọ́n máa ń rí wò ní ilé sinimá a máa ṣẹ́jú sí wọn. And they try to build their lives on all the things they can see and feel and touch. Àwọn àsìwá fẹ́ kọ ayé wọn sí orí àwọn nǹkan wọ̀nyí tí wọ́n lè rí èyí tí wọ́n lè mọ̀ lára tí wọ́n sì lè fọwọ́ mú. What they do not understand is that all these things they are looking at in the world they are constantly changing. Ṣùgbọ́n ohun tó wá jẹ́ wípé kò yé wọn ni wípé gbogbo àwọn nǹkan tí wọ́n ń wò nínú ayé wọ̀nyí ó jẹ́ ohun tí ó ń gbà. And because they are constantly changing you cannot build your life upon them. Àti wípé o nítorí wípé wọ́n wá ń yí padà ní gbogbo ìgbà ìwọ kò lè kọ ayé rẹ lé wọn lórí. you cannot follow the examples of the people of the world. o kò wá lè tẹ̀lé àpẹẹrẹ ti àwọn ènìyàn tó wà nínú ayé. because they do not remain stable in one location. nítorí wípé o àwọn kò dúró ṣinṣin sí ipò kan. you see in second timothy chapter three verse thirteen. ẹ̀rí ní timothy kejì ní orí kẹta ní ẹsẹ̀ ìkẹtàlá. it says but evil men and seducers shall wax worse and worse." deceiving and being deceived. ṣùgbọ́n àwọn ènìyàn búburú àti àwọn ẹlẹ̀tàn yóò máa gbilẹ̀ síwájú sí i wọ́n ó máa tanni jẹ a ó sì máa tàn wọ́n jẹ. in english bible when it says they go worse and worse that means they are changing all the time. ní dédé ti yorùbá ó sọ wípé wọ́n máa tẹ̀síwájú sí i yóò máa burú sí i wọ́n máa gbilẹ̀ sí i èyí tí ó ń sọ fún wa wípé ohun gbogbo yóò máa burú sí i. they were bad before They are worse today, they'll be worse tomorrow. tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá ó jẹ́ ohun tí ó burú lónìí búburú yẹn tún wá burú jáì ní ọjọ́ iwájú yóò tún wá burú ní ìlọ́po mẹ́ta. which means that they are going from bad to worse they are changing all the time. ní èyí tí ó túmọ̀ sí wípé láti inú búburú ṣe ni wọ́n ń tẹ̀ síwájú lọ sínú bíbùgìrì ní gbogbo ọjọ́. and you cannot build eternal things on things that are shifting and changing. a kò sì lè kó ohun ti ayérayé sórí o ohun tí ó jẹ́ wípé ó wá ń yí padà ní gbogbo ìgbà. in second timothy chapter four verses three and four. ní timothy kejì ní orí ìkẹrin ní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. for the time will come when they will not endure sound doctrine. Nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro. But after their own law shall they heap to themselves teachers having itching ears. Ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rin, wọn ó lọ wọ́n lọ kó olùkọ́jọ fún ara wọn. and they shall turn away their ears from the truth and shall be turned unto fables wọn ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́ wọn ó sì yí padà sí ìtàn asán. all that the word of God is telling you there is that people are changing. ohun gbogbo tí ọ̀rọ̀ ọlọ́run sọ fún ọ níbẹ̀ yẹn ni wípé àwọn ènìyàn yí padà. not only that people are changing churches are changing. kì í ṣe wípé àwọn ènìyàn yí padà nìkan àyíjọ pẹ̀lú tó ń yí padà. big denominations are changing. àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà ńláńlá wọ́n yí padà. there were denominations years ago that will stand on the totality of the word of God. It's no more so. Àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà kan bẹ̀ tí ó jẹ́ wípé ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn wọn á dúró gbọ̀ngbọ̀n lórí gbogbo Bíbélì ṣùgbọ́n lónìí kò rí bẹ́ẹ̀ mọ́. There are people before in days gone by they will plan their lives on the word of God alone. It is no more so àwọn ènìyàn kan bẹ tí ó jẹ́ wípé ní ìgbàanì wọn a ṣe ètò ayé wọn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run wọn a sì gbé lórí ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́. There were churches years gone by that will depend on the word ye must be born again. It's no more so. Àwọn ìjọ kan bẹ ní ìgbà láéláé wà tí ó jẹ́ wípé wọ́n dúró lórí wípé ẹ gbọ́dọ̀ di àtúnbí ṣùgbọ́n lónìí kò rí bẹ́ẹ̀ mọ́. There were churches in the past that will work according to sound doctrine. It's no more so àwọn ìjọ kan bẹ tẹ́lẹ̀ ní ìgbà ẹ̀yìn tí ó ti kọjá lọ tí ó jẹ́ wípé wọ́n dúró gbọ́n lórí àwọn ẹ̀kọ́ tó yè kooro ṣùgbọ́n lónìí kò rí bẹ́ẹ̀ mọ́. which means it is not just that the world is changing the denominations and churches are changing. ní èyí tí ó túmọ̀ sí wípé kì í ṣe pé ayé nìkan ló ń yí padà àwọn ìjọ ní ẹlẹ́yàmẹ̀yà káàkiri wọ́n ń yí padà pẹ̀lú. it says the time will come when they will not endure sound doctrine. ó ní nítorí pé ìgbà yóò dé tí wọn yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro. And you cannot build your life on the examples of the churches that will not stand on sound doctrine. Bẹ́ẹ̀ sì ni ìwọ ò wá lè kọ́ ayé rẹ̀ sí orí àwọn ìjọ wọn nìyí tí kò dúró lórí ẹ̀kọ́ tí ó yè kooro. You see there are many people that come to a church like this. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni ó máa ń wá sí irú ìjọ bí eléyìí. And when they hear about sound doctrine of the word of God nígbà tí wọ́n bá sì wá gbọ́ nípa ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó yè kooro. They begin to point to other churches. Wọ́n á wá bẹ̀rẹ̀ sí máa tọ́ka sí àwọn ìjọ mìíràn. And they say after all that other church is not like this. Wọ́n á ní ẹ ṣe bí àwọn ìjọ yòókù yẹn wọn ò rí báyìí. Yes, it's because they have changed. Ṣé nítorí pé wọ́n ti yí padà ní. It is because they are not standing firm on the word of God. Nítorí wípé wọn kò dúró gbọ̀ngbọ̀n lórí ọ̀rọ̀ Ọlọ́run ni. Here the apostle says the time will come. Níbí ni ni àpòstélì Pọ́ọ̀lù ń sọ pé ìgbà náà yóò dé. And the time has now come. Bẹ́ẹ̀ ìgbà náà ti wá dé. When churches and denominations and ministries will not stand upon sound doctrine. Nígbà tí àwọn ìjọ àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà káàkiri tí wọn kò ní lè dúró lórí ẹ̀kọ́ tí ó yè kooro. And after their own lusts and immoral desires, they will go and import teachers for themselves. Ṣùgbọ́n o, wọn ó fi ara ara wọn fún etí rínrin wọn ó sì wá fi ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn wọn wọn ó tẹ̀lé èyí láti wá àwọn olùkọ́ fún ara wọn. families are changing. àwọn ẹbí ń yí padà. it is families that make up the world. bẹ́ẹ̀ sì ni àwọn ẹbí àgbáríjọpọ̀ ẹbí ló di ayé. if the families do not change the world will not change. bí àwọn ẹbí kò bá yí padà ayé pẹ̀lú kò ní yí padà. this is why you cannot look at the example of another family and say after all they do so and so in another another family. Ìdí nìyí tí o kò lè bójú wo ẹbí mìíràn kí o wá sọ wípé ẹ ṣe bí nínú ẹbí lámọrin wọn a máa ṣe báyìí. Those families are changing with the world. Àwọn ẹbí wọ̀nyẹn pẹ̀lú ayé. Friends are changing. Àní àwọn ẹbí ń yí padà. Friends are changing. Àwọn ọ̀rẹ́ ń yí padà. There were friends you had many years ago. Àwọn ọ̀rẹ́ kan bẹ tí o ní ní ọdún díẹ̀ sẹ́yìn. That will tell you let us obey the Bible. Tí wọ́n sọ fún ọ wípé jẹ́ ká gbọ́ràn sí Bíbélì o. Let us follow the word of God.

nígbà tí ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ wà níbi tí ẹ wà lọ́dọ̀. you had some desires in your heart. ẹ ní àwọn àfẹ́rí kan nínú ọkàn yín. but today now those desires have changed. ṣùgbọ́n lónìí àwọn àfẹ́rí náà ti yí padà. maybe what you wanted years ago you don't want them today. bóyá àwọn nǹkan tí ẹ ń fẹ́ ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn ẹ kò fẹ́ wọn mọ́ lónìí. interests and attitudes are changing. bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ó ń dùn ún mọ yín nínú àti ìhùwàsí yín ó yí padà pẹ̀lú. your own world around you is changing. changing. And this is the reason why you cannot build your life. on all the things that are changing and shifting all around you. èyí gan sì ni ìdí pàtàkì tí o kò fi lè kọ ayé rẹ lé orí ayé èyí tí ó ń yí padà àti àwọn nǹkan wọ̀nyí tó yí ọ our spiritual lives cannot be built on the changing standards of society. bẹ́ẹ̀ ni ìgbé ayé ti ẹ̀mí wa a kò wá lè kọ lórí ayé ti èyí tí ó yí wa ká tí ó ń yí padà láwùjọ. if you build on all these changing things around you it's like you are building on the sand. bí a bá sì wá kọ́ ohun gbogbo lórí àwọn nǹkan wọ̀nyí tí ó ń yí padà láyìíká wa ṣe ló dàbí ìgbà tí à ń kọ́ ilé wa sórí yanrìn. Young people look away from all the other young people around you. Look at the word of God. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ọ̀dọ́ tí ẹ máa ń bojú wo àwọn ọ̀dọ́ yòókù tí ó wà láyìíká yín, ẹ̀yin ẹ bojú wo ọ̀rọ̀ Ọlọ́run. Families come back to the word of God. It is the word of God that is unchanging. Ẹ̀yin ẹbí ẹ padà tọ̀ ọ̀rọ̀ Ọlọ́run wá ọ̀rọ̀ Ọlọ́run ni èyí tí kò lè yí padà. In Matthew Matthew chapter 7 from verse 26. And everyone that heareth these sayings of mine and doeth them not shall be likened unto a foolish man which built his house upon the sand. Jesus had given real serious message of the kingdom of God. Jésù Kristi ó ti wàásù tí ó gbópọn nípa ti ìjọba Ọlọ́run. And then he said, everyone that hears and he doesn't do the word of God. Ó sì sọ wípé ẹnikẹ́ni tí ó bá sì gbọ́ ọ̀rọ̀ tèmi wọ̀nyí tí kò sì ṣe wọ́n tí kò sí ọ̀rọ̀ Ọlọ́run. Everyone, anyone. Ẹnikẹ́ni o tàbí olúkúlùkù. In the world, there are people that make differences between who you give instructions to. Bẹ́ẹ̀ni nínú ayé àwọn ènìyàn kan wà tí wọ́n máa ń ṣe ìyàtọ̀ láàrin àwọn ènìyàn tí o bá ń bá sọ̀rọ̀. There are some churches you cannot talk to some people in that church you can only talk to the little children to attend Sunday school. Bẹ́ẹ̀ni àwọn ìjọ kan nínú àwọn ìjọ bẹ́ẹ̀ àokò kan lè bá gbogbo ènìyàn sọ̀rọ̀ ṣùgbọ́n nílò ẹ̀kọ́ ti ọjọ́ ìsinmi àwọn ọmọdé àwọn àwọn nìkan ló lè bá sọ̀rọ̀. But Jesus expects that everyone that wants to get to the kingdom of God young or old, will listen to the word of God and obey the word of God. ṣùgbọ́n o Jésù Kristi ó ń retí wípé olúkúlùkù ènìyàn tí yóò wá sínú ìjọba Ọlọ́run bóyá ọmọdé ni tàbí àgbàlagbà ni irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run. everyone that heareth these sayings of mine. ẹnikẹ́ni tí ó bá sì gbọ́ ọ̀rọ̀ ti èmi wọ̀nyí. friends here tonight. ọ̀rẹ́ tí ó wà níbí lálẹ́ yìí. you will hear a lot of Jesus Christ, all through this time you will be here. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló máa gbọ́ láti ọ̀dọ̀ Jésù Kristi wá ní gbogbo àkókò tí ó fi wà níbí. Will open the word of God to you on every area of your life. Bẹ́ẹ̀ sì ni tí yóò sí ọ̀rọ̀ Ọlọ́run ìpayà fún ọ àti ní gbogbo agbègbè ayé rẹ. We will challenge you with the commandments of the Bible when as you are here this week. Tí a ó sì máa pè ọ́ níjà pẹ̀lú àṣẹ Bíbélì gẹ́gẹ́ bí ó ti wà níbí ní gbogbo ọ̀sẹ̀ yìí. We will give you teaching learning and instruction according to the word of God while you are here this week. Tí a ó máa fún ọ ní ẹ̀kọ́ àti àwọn ìtọ́ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ọ̀sẹ̀ yìí bí ó ṣe wà níbí. You will be reminded of things you had heard before but maybe you are forgetting them. A ó tún máa rán ọ létí àwọn nǹkan wọn nì bóyá o ti gbọ́ wọn tẹ́lẹ̀ rí ṣùgbọ́n o ti gbàgbé wọn. You will hear things perhaps you are hearing for the first time. Bẹ́ẹ̀ sì ni tí ó gbọ́ àwọn nǹkan wọn nì tí ó jinlẹ̀ èyí tó jẹ́ wípé o ó tilẹ̀ máa gbọ́ fún ìgbà àkọ́kọ́. Can candidates for heaven, pilgrims on the way to heaven. They do not disagree with the word of God. Bẹ́ẹ̀ ni àwọn àlejò tí wọ́n rin ìrìn àjò wọn lọ sí ìjọba Ọlọ́run tí wọ́n jẹ́ arìnrìn àjò nínú ayé yìí, àwọn kì í máa sọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. After hearing the word of God, a person that wants to please God will not be denying the word of God and arguing against the word of God. Lẹ́yìn tí o bá ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ tí ó fẹ́ lọ sí ìjọba Ọlọ́run kò ní máa ṣàríyànjiyàn kí ó wá máa tàpá sí ọ̀rọ̀ Ọlọ́run. Oh. We do not compare the word of God with the changing ideologies of the world. Bẹ́ẹ̀ sì ni àwa kì í wá fi ọ̀rọ̀ Ọlọ́run kí a máa ṣe fi ká máa ṣe àfiwé rẹ̀ pẹ̀lú ayé èyí tí ó ń yí padà àti èròǹgbà rẹ̀. When Jesus gave the word to the people, it was a final authority from heaven. Nígbà tí Jésù Kristì tí ó sọ ọ̀rọ̀ náà fún àwọn ènìyàn, ó jẹ́ àṣẹ ti ìkẹyìn tó wá láti ọ̀run. Jesus didn't say anyone that has a different opinion. You can tell us your opinion. Jésù Kristì kò máa sọ pé ẹnikẹ́ni ìgbà kan tí ó yàtọ̀ ó lè sọ èròǹgbà rẹ̀ fáráyé gbọ́. He said, I've given you the mind of God. Anyone that doesn't do it is building his house on the sand. ó ní o èmi ti fún yín ní ọ̀rọ̀ ọlọ́run ẹnikẹ́ni tí kò bá wá ṣe nǹkan wọ̀nyí ó kọ́ ilé rẹ̀ sórí yanrìn. all through this week we'll be giving you the very might of God. bẹ́ẹ̀ni ní gbogbo ọ̀sẹ̀ yìí la ó máa fún yín ní èyí tí ṣe ọkàn ọlọ́run. and it is not something you can bargain with well if I don't do that do I have an alternative kìí sì ṣe ohun kan tí ẹ lè máa dúnàádúrà rẹ wípé wọn bí n bá ṣe yẹn ǹjẹ́ mo ní òmíràn tí mo tún lè ṣe. Jesus knew that there were Pharisees and Sadducees listening to him. Bẹ́ẹ̀ni Jésù Kristì mọ̀ wípé àwọn Pharisee àti àwọn akọ̀wé wà tí wọ́n ń tẹ́tí gbọ́. The people that felt they knew everything they will ever know. Àwọn ènìyàn tí wọ́n rò wípé àwọn ti mọ ohun gbogbo bẹ́ẹ̀ sì ni wọn ò lè mọ̀ láéláé. They said there was no other thing to be taught. Wọ́n ní kò sí kọ́ àwọn mọ́. no other thing to learn. kò tún sí òmíràn tí àwọn ní láti kọ́ mọ́. and they were present while Jesus was teaching the people. wọ́n sì wà níbẹ̀ nígbà tí Jésù Kristi ń kọ́ àwọn ènìyàn. he knew them. ó mọ̀ wọ́n. and he said every one of those Pharisees and scribes that hear these words of mine and will not do them is building a spiritual house on the sand. kí ó sì wá sọ fún wọn wípé ẹnikẹ́ni o nínú àwọn Farisí wọ̀nyí tí ó ń gbọ́ ti èmi wọ̀nyí tí kò bá sì ṣe wọ́n ó ń kọ́ ilé ilé ti ẹ̀mí rẹ̀ ó ń kọ́ wọn sórí yanrìn. He knew there was Sadducees there that did not believe in spiritual supernatural things. Òun mọ̀ wípé àwọn akọ̀wé wà níbẹ̀ àwọn wọn nì tí wọn kò gbàgbọ́ nípa ohun ti Ọlọ́run tí ó jẹ́ ìyanu. He did not sit with them on a democratic table to say, well, let's all agree together, let us vote whether we are going to agree with this word or not. bẹ́ẹ̀ ni òun ò ní jókòó papọ̀ pẹ̀lú wọn nínú ìjókòó àti ìpàdé ti ìjọba tiwantiwa wọn wípé nísinsìnyí ẹ jẹ́ kí á dìbò ẹ jẹ́ kí á yan ẹnìkan ta ni yóò jẹ olórí ìjọba nínú ayé bẹ́ẹ̀ kọ́. the doctrines of the bible are not discussed in a democratic way. bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ ti bíbélì a kì í máa sọ kí a wá máa jíròrò rẹ̀ níbi ìjókòó The word of God is final. The doctrines of the Bible are final. For any candidate who wants to make heaven, the word of God is not something we argue against. Everyone that heareth these sayings of mine and doeth them now. Ẹnikẹ́ni tí ó bá gbọ́ ọ̀rọ̀ ti èmi wọ̀nyí tí kò sì ṣe wọ́n. Jesus knew that there were educated people in his audience. Jésù Kristì mọ̀ wípé àwọn tó kàwé wọ́n wà láàrin àwọn ènìyàn tó ń gbọ́. They had read ancient history and contemporary history. Bẹ́ẹ̀ sì ni wọ́n ti kà nípa ìtàn ti àwọn ará ìgbàanì àti gbogbo ti ìtàn èyí tó jẹ́ wípé ó lọ lọ́wọ́lọ́wọ́. And they are likely to begin to use their brain to gauge the word of God. Ó sì ṣeé ṣe fún wọn láti láti máa lo ọgbọ́n orí àti ọpọlọ wọn láti máa fi gbé ọ̀rọ̀ Ọlọ́run yẹ̀wò àti láti dàárò. And Jesus said you cannot put the word of God on one side of the scale and your ancient history on the other side of the scale. Bẹ́ẹ̀ni Jésù Kristì wá ń sọ fún wọn wípé ẹ kò lè gbé ọ̀rọ̀ Ọlọ́run kí ẹ gbé sí abala kan yìí orí ìwọ̀n kí ẹ tún wá mú gbogbo àwọn ìtàn àwọn gbogbo ìtàn tí ẹ ti kà láti ìgbà nípa àwọn ará ìgbàanì wá kí ẹ tún gbé sí abala kejì lórí òṣùwọ̀n kan náà. He said everyone educated historian. that hears the word of God and does not do it is building his life upon the sand. ó ń gbọ́ ọ̀rọ̀ mi, olúkúlùkù ọ̀mọ̀wé ẹni tí ó jẹ́ onítàn tí ó ti mi olukuluku omowe eni ti o je onitan ti o ti ka nipa itan awon ara ti mi tí kò sì ṣe wọ́n ó kọ́ ilé ara rẹ̀ sí orí yanrìn. well he knew that there would be illiterates there too. bẹ́ẹ̀ ó sì mọ̀ pé àwọn kan wà níbẹ̀ tí wọn ò ní mọ̀ ọkọ mọ̀ ọ́kà pẹ̀lú. illiterates that will say well I don't want to hear anything that they are preaching all I want to do is that I want them to pray for me. àní ẹni tí kò mọ̀ ọkọ mọ̀ ọ́kà tí yóò sọ wípé o gbogbo wàásù wọn ìyẹn kò kàn mí ohun kan ṣoṣo tí èmi ń wá ni wípé kí wọn ó gbàdúrà fún mi. he knew there were illiterates there. there. That will say, well, hearing the word of God, obeying the word of God is not what I want. How will I eat? How will they heal me? How will they solve my problem? how will they provide this for me? He knew they were there. Àwọn tí wọ́n sọ wípé o gbígbọ́ Ọlọ́run àti gbígbọ́ràn sí wọn, ìyẹn kọ́ ni tèmi, ṣùgbọ́n ohun tó jẹ mí lógún, òun ni wípé báwo ni wọ́n ṣe jẹun, báwo ni wọ́n ṣe gbàdúrà fún mi, báwo ni wàhálà mi yóò ṣe lọ. And Jesus said, every illiterate man or woman that hears these words of mine and he doesn't do them, he'll be building his house upon the sand. Bẹ́ẹ̀ni Jésù Kristì sì wá ń wí pé olúkúlùkù ọkùnrin tàbí obìnrin tí kò mọ̀ kọ tí kò mọ̀ kà tí ó bá sì gbọ́ ọ̀rọ̀ tèmi wọ̀nyí tí kò sì ṣe wọ́n òun lé ẹni tí ó. tí orí yanrìn. There are sick people that think they don't need the word of God. Bẹ́ẹ̀ ni àwọn aláìsàn kan bẹ̀ tí wọ́n rò wípé nípa tàwọn àwọn kò nílò ọ̀rọ̀ Ọlọ́run. The idea they have is that look I am blind and as I am blind my sins are not terrible before God. If I die God will pity me because I'm a blind man I will get to heaven bẹ́ẹ̀ sì ni ohun tí ó jẹ́ èròǹgbà wọn ni wọ́n á ní ẹ̀yin náà kúkú wò ó ojú tèmi ti fọ́ n kò lè rína nítorí náà ẹ̀ṣẹ̀ tèmi ò pọ̀ tó ti àwọn wọn nì tí kò fọ́jú nítorí náà bí mo bá tilẹ̀ kú báyìí ọlọ́run á sì dáríjì mí bẹ́ẹ̀ ni èmi á sì lọ sọ́run. other people will say look at me I am lame. àwọn ẹlòmíràn á ní ẹ wò mí mo yarọ. God cannot be so serious about my sin. ọlọ́run kò wá lè mú ẹ̀ṣẹ̀ tèmi lọ́kùnkúndùn tó bẹ́ẹ̀. He knows my condition position. Ó mọ ipò tí mo wà. And since I'm a layman. Níwọ̀n ìgbà tí mo sì ti jẹ́ arọ. He may keep malice and get angry and fight and steal and commit a lot of atrocities but he will say well God knows that I'm a layman. Ó lè sì tún máa pa ìwà àrán kan kí ó máa pàyẹn sínú ọkàn rẹ̀ kí ó máa jà kí ó máa rẹ́ni jẹ kí ó máa jalè gbogbo àwọn ìwà ìbàjẹ́ àti àwọn ìwà ẹ̀ṣẹ̀ kí ó máa ṣe wọ́n á sì tún wípé o ṣùgbọ́n ìbínú Ọlọ́run kò sí lórí òun. But Jesus said everyone that heard these sayings of mine. Ṣùgbọ́n o Jésù Kristi wípé ẹnikẹ́ni tí ó bá sì gbọ́ ọ̀rọ̀ tèmi wọ̀nyí. And doeth them not. Tí kò sì ṣe wọ́n. Shall be likened unto a foolish man. Òun lè ní ó fi wé aṣiwèrè ènìyàn kan. That which built his house upon the sand. Tí ó kọ́ ilé rẹ̀ sí orí yan. And it says the rain descended and the floods came and the wind blew and beat upon that house and it fell. And great was the fall of it. òjò sì rọ̀ ìkún omi sì dé afẹ́fẹ́ sì fẹ́ wọ́n sì bìlù ilé náà ó sì wó ìwó rẹ̀ sì pọ̀ jọjọ. What I've been telling you is that the world around us is changing. Ohun tí mo ti ń sọ fún yín ni wípé ayé tí ó yí wa ká ó ń yí padà. And you must build your life on what remains unchanged. Ìwọ sì gbọ́dọ̀ wá kọ́ ayé rẹ lórí ohun ọ̀nì tí ó dúró tí kò yí padà. One, you know that God remains the same forever forever. Èkíní ìwọ mọ̀ wípé Ọlọ́run ó wà bákan náà títí láé. In Malachi chapter three verse six. Ní Malachi orí ìkẹta ní ẹsẹ̀ ìkẹfà. God tells us very plainly and clearly. Ọlọ́run sọ fún wa ní kodoro tí ó sì kéde rẹ̀ gbangba gbangba níbẹ̀. For I am the Lord, I change not. Nítorí èmi ni Olúwa, èmi kò yí padà. I am the Lord, I change not. Èmi ni Olúwa, èmi kò yí padà padà. Can I just impress this upon your heart, eh, friends? Ọ̀rẹ́ mi jẹ́ kí n tẹ eléyìí mọ ọkàn rẹ náà. That God remains unchanging. Wípé Ọlọ́run kò yí padà. From the beginning of time, he punished sin. God remains unchanging. Àní láti ìgbà ìwásẹ̀ ni Ọlọ́run ni ó ti ń fìyà jẹ ẹlẹ́sẹ̀ Ọlọ́run kò yí padà. From the beginning of time, God demanded we should live holy lives and God remains unchanged. Àní láti ìgbà ìṣẹ̀dá wà ni Ọlọ́run ti pinnu tí ó ti ń béèrè lọ́wọ́ wa láti máa gbé ìgbé ayé mímọ́ Ọlọ́run kò yí padà. And because he does not change, his word does not change. Àti nítorí wípé kò wá yí padà o àwọn ọ̀rọ̀ rẹ̀ kò yí padà pẹ̀lú. The words of men change because men are changing. Ọ̀rọ̀ àwọn ènìyàn ń yí padà nítorí wípé ènìyàn fúnra wọn wọ́n ń yí padà. But the word of God remains unchanged. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti Ọlọ́run ò dúró láéláé. Because God remains the same forever. Nítorí wípé Ọlọ́run ó wà bákan náà títí láéláé. In Deuteronomy chapter four verse one. Ní Deuteronomy orí ìkẹrin ní ẹsẹ̀ ìkíní. Now therefore hearken O Israel unto the statutes commandments and unto the judgments which I teach you to do them. ǹjẹ́ nísinsìnyí Ísírẹ́lì fetí sí ìlànà àti ìdájọ́ tí èmi ń kọ yín láti ṣe wọ́n. to do them. láti ṣe wọ́n. when oh, you as you come here this week. gẹ́gẹ́ bí ẹ ṣe wá síbí ní ọ̀sẹ̀ yìí. you are not just to appreciate the word of God you are to do and practice and observe the word of God. kì í kàn ṣe wípé kí ẹ ṣe ọ̀yàyà mọ́ ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣùgbọ́n ọ̀rọ̀ náà ẹ ní láti ṣe wọ́n kí ẹ tẹ́wọ́ gbà wọ́n kí ẹ sì máa ṣe wọ́n. in verse two. ní ẹsẹ̀ ìkejì. ye shall not add unto the word which I command you. ẹ kò gbọ́dọ̀ bùkún ọ̀rọ̀ náà tí mo pa láṣẹ fún yín. neither shall you diminish aught from it. bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ bù nínú rẹ̀. that ye may keep the commandments of the Lord your God which I command you. kí ẹ̀yin kí ó lè pa òfin olúwa ọlọ́run yín mọ́ tí mo pa láṣẹ fún yín. there are multitudes of people in many churches that are not willing to keep the commandments of God. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn ni ó wà ní oríṣiríṣi ìjọ káàkiri tí wọn kò sì fẹ́ tí wọn ò ṣetán láti pa àṣẹ ọlọ́run mọ́. do you know why people change their doctrines? ǹjẹ́ ẹ̀yin mọ ìdí tí àwọn ènìyàn fi ń yí ẹ̀kọ́ wọn padà? because they are not willing to obey the word of God. nítorí wípé wọn kò ṣetán láti gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run. when they hear the word of God concerning scriptural marriage. nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lórí ìgbéyàwó ìyàwó tó bá bíbélì mu. and they are not willing to do it. tí wọn kò sì fẹ́ láti ṣe yẹn. they ask for a change of the doctrine. wọ́n á wá béèrè wípé o kí á yí ẹ̀kọ́ àwọn padà. when they hear the word of God on Christian appearance and dressing. nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lórí ìwọṣọ kìrìsìtẹ́nì. and they are not willing to do it. tí wọn ò sì ṣetán láti ṣe. they demand for a change. wọ́n á wá béèrè fún ìyípadà. when they hear the word of God. nígbà tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. concerning sanctification and holiness holiness. Nípa ìsọdi mímọ́ àti ìwà mímọ́. And they are not willing to do it. Tí wọn ò sì ṣetán láti ṣe. They demand for a change. Wọ́n á béèrè fún ìyípadà. But here God said, Thou shalt not add unto the word of God. Ṣùgbọ́n oníbí ni Ọlọ́run sọ pé ẹ kò gbọ́dọ̀ bùkún ọ̀rọ̀ Ọlọ́run. And thou shalt not subtract or diminish from it. Bẹ́ẹ̀ni ẹ̀yin kò gbọ́dọ̀ bù kúrò nínú rẹ̀. This week you'll be hearing the word of God explained to you step by step. Ní ọ̀sẹ̀ yìí ilẹ̀ ó máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ó máa ṣàlàyé ṣàlàyé rẹ̀ fún yín ní sísẹ̀ntẹ̀lé. And the Lord is already telling us. Olúwa sì ti bẹ̀rẹ̀ sí í sọ fún wa. That he is not our equal. Wípé òun kì í ṣe ẹgbẹ́ wa. He is not our subordinate either. Bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹnì wa pẹ̀lú. Subordinate means somebody lower than we are. Kì í tilẹ̀ ṣe ẹnìkan tí ó jẹ́ wípé ó wá wà lábẹ́ wa. Now it is somebody who is subordinate to you that you can change his word. Ẹni tí ó bá jẹ́ wípé ó wà lábẹ́ wa tí ó ń ṣiṣẹ́ lábẹ́ lábẹ́ wa ni a lè yí ọ̀rọ̀ rẹ̀ padà. or it is somebody who is your equal that you can say well friend why don't we do that thing like this. bẹ́ẹ̀ sì ni ẹni tí ó jẹ́ ẹgbẹ́ tàbí ọgbà wa ni a lè sọ fún wípé ọ̀rẹ́ kí ló ṣe tó o ṣe yìí. but you see my friend however educated you are God is still not your subordinate or your equal. No matter how rich you are. Ìwọ ọ̀rẹ́ mi bí ó ti wù kí o lọ́rọ̀ tó. God is not your equal. Ọlọ́run kì í ṣe ẹgbẹ́. God is not your subordinate. Ọlọ́run kì í sì ṣe ọmọ abẹ́ rẹ. And no matter how experienced in the world you are. Bí ó sì ti wù kí ìrírí rẹ kí ó tó nínú ayé. You have gone left, you have gone right, you have gone a lot of places. Bí o ti lọ sọ́tún, o ti lọ sósì, onírúurú ibi ni o ti lọ. Still God is not your equal. Síbẹ̀ Ọlọ́run kì í ṣe ẹgbẹ́ rẹ. No matter, you might be a theologian. Ẹ bí ó ti wù kí ó rí kódà o lè jẹ́ ẹni tí ó gba ìmọ̀ ìjìnlẹ̀ lórí Bíbélì. You have gone to seminary. Tí o ti lọ síbi àwọn ẹ̀kúnlé ẹ̀kọ́ Bíbélì. Your going to seminary doesn't make God your equal. Ṣùgbọ́n o lílọ sílé ẹ̀kọ́ Bíbélì rẹ̀ kò wá sọ Ọlọ́run nísinsìnyí kò sọ ọ́ di ẹlẹgbẹ́ rẹ̀. And it doesn't make God your subordinate. Kò sì sọ Ọlọ́run di ẹni tí ó wà lábẹ́ rẹ̀. You might even be an exalted man or woman in the world. Kódà o lè jẹ́ ẹni tí ó ní kóòlẹ̀ tí a àgbéga nínú ayé. but you are not as high as the mountain yet. ṣùgbọ́n ìwọ kò mà tí ì ga bí òkè síbẹ̀. yet God is not your equal is not your subordinate. síbẹ̀ o ọlọ́run kì í ṣe ọgbà rẹ̀ bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tí ó ń ṣiṣẹ́ lábẹ́ rẹ̀. my friend is your subordinate that you can change his word and say well you are lower than I am go and change that thing you are talking about. ìwọ ọ̀rẹ́ mi ẹnìkan tí kò ní kò tó ọ tí ó wà lábẹ́ rẹ ni o lè sọ fún òun wípé òun sọ̀rọ̀ mò ń sọ̀rọ̀ òun tí mo mo sọ nìyí ọ̀rọ̀ tìrẹ yẹn lọ́rẹ̀ yí padà kí o ṣe bí mo ti wí. There is nobody here that can change the word of God. Kò sì sí ẹnikẹ́ni tí ó wà níbí tí ó lè yí ọ̀rọ̀ Ọlọ́run padà. There is nobody here that can add to the word of God. Kò sí ẹnikẹ́ni tí ó wà níbí tí ó lè fi kún ọ̀rọ̀ Ọlọ́run. Nobody here that can subtract or diminish from the word of God. Kò sí ẹnikẹ́ni tí ó wà níbí tí ó lè mú kúrò tàbí tí ó lè díwọ̀n ọ̀rọ̀ Ọlọ́run. Ye shall not add to the word word which I command you. Ẹ̀yin kò gbọ́ ọ̀rọ̀ náà tí mo pa láṣẹ fún yín. The downfall of many people is the attempt to subtract from the word of God. Bẹ́ẹ̀ ìṣubú ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ó ní nígbà tí wọ́n bá gbìyànjú láti mú kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. The downfall of many churches and denominations is to subtract from the word of God. Bẹ́ẹ̀ ohun tí ó ṣe ìpilẹ̀ṣẹ̀ ìṣubú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ ẹlẹ́yàmẹ̀yà káàkiri ni nígbà tí wọ́n bá ń gbìyànjú tí wọ́n mú kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run. but friends as you come to this retreat. ṣùgbọ́n ọ̀rẹ́ mi bí o ti wá síbi ìpàgọ́ yìí. you bend the knee before Jesus. o ní láti lọ sórí eékún rẹ níwájú Jésù. you bow before the almighty God. bẹ́ẹ̀ ni ó tẹríba níwájú ọlọ́run ọ̀gá ògo look up to the hills from uh, to God. Ó sì wá gbójú sókè sí ọ̀dọ̀ Ọlọ́run. And you say, God, I accept you are not my equal. Tí ó wípé Ọlọ́run o, mo gbà wípé o kì í ṣe ẹlẹgbẹ́ mi. God, I accept you are not my subordinate. Ọlọ́run mo gbà wípé bẹ́ẹ̀ mi. And I do not have the ability or the intelligence or the responsibility or the opportunity of changing the word of the Almighty God. Bẹ́ẹ̀ sì ni n kò ní bẹ́ẹ̀ n kò tilẹ̀ tó irú ẹni bẹ́ẹ̀ n kò sì ní irú àǹfààní n ò sì kún ojú òṣùwọ̀n láti yí ọ̀rọ̀ ọlọ́run olódùmarè padà. God told the children of Israel. ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì. He said ye shall not add to the word which I command you. ó ní ẹ kò gbọdọ̀ bùkún ọ̀rọ̀ náà tí mo pa láṣẹ fún yín. What he meant is this. ẹ ohun tí ó túmọ̀ sí nìyí. Whether at the time of Moses or the time of Joshua or the time of David or the time of Daniel any time until they come to see face to face they must not add to the word of God. Bóyá o ní àkókò Mósè ni o, bóyá o ní àkókò Jósùà ni o, bóyá ní àkókò Dávidi ni o, bóyá ní àkókò Dáníẹ́lì ni, àwọn ọmọ Ísírẹ́lì wọn kò gbọ́dọ̀ yí ọ̀rọ̀ Ọlọ́run padà bí ó ti wù kí ó rí. Oh, some people say you see at the beginning of the ministry this is what we believe. Ẹ àwọn ènìyàn kan wá sọ, wọ́n ní à ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ohun tí a gbàgbọ́ nìyí. But now years have gone. Ṣùgbọ́n nísinsìnyí bí ọdún ti gorí ọdún we need to modify and change a little. Àwa ní láti tún ohun gbogbo ṣe kí á yí padà díẹ̀. But God told the children of Israel. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì. And he said even after Moses had left them they could not add or subtract from the word of God. ó ní kódà lẹ́yìn tí Mósè ti fi wọ́n sílẹ̀ lọ wọn kò gbọ́dọ̀ sí àfikún bẹ́ẹ̀ ni wọn kò gbọ́dọ̀ mú kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. other people will say when I came to this church. àwọn ẹlòmíràn á sọ pé nígbà tí mo wọ inú ìjọ yìí wá. I was only a standard six holder. ẹ nígbà yẹn o ṣe bí ìwé mẹ́fà àtijọ́ ni mo kà. only at school cert. bẹ́ẹ̀ sì ni ìwé mẹ́wàá ni mo kà. but he will say you know now I'm a graduate. ṣùgbọ́n báyẹn wá mọ̀ wípé o mo ti kàwé gboyè ní fásitì. My friend, whether you are school cert or graduate, any time of your life, you must not add to the word of God. Ọ̀rẹ́ mi o, bóyá o jẹ́ ẹni tí ó kàwé gboyè ní fásitì tàbí o jẹ́ ẹni tí ó kàwé mẹ́wàá tàbí ìwé mẹ́fà péré ló kà, o kò gbọ́dọ̀ fi kún ọ̀rọ̀ Ọlọ́run, o kò sì gbọ́dọ̀ yọ kúrò ń bẹ́ẹ̀. Other people will say when I came to the church I was single, I wasn't married, but now I'm married. Àwọn ẹlòmíràn sọ wípé nígbà tí mo wọ inú ìjọ yìí wá ṣe bí àpọ́n mo jẹ́ nígbà náà n kò tí ì ṣùgbọ́n nísinsìnyí mo ti láya. for God was telling them. ṣùgbọ́n ọlọ́run sọ fún wọn. single or married. bóyá o o wà níwọ nìkan ni tàbí o ti ṣègbéyàwó. you have children or you don't have children. bóyá o ní ọmọ ni tàbí o kò tilẹ̀ tí ì bímọ. anytime any period of your life. ní àkókò kákókò tàbí ìgbàkúgbà nínú ayé rẹ. at the time of prosperity or at the time of famine. ní àkókò àsìkì tàbí lákòókò ìyàn. at the time of difficulty or at the time of trial. ní àkókò ìpọ́njú tàbí lákòókò inú níbí ni the time when friends surround you, at the time when friends forsake you. Ní àkókò tí àwọn ọ̀rẹ́ rọ̀gbà yí ọ tàbí ìgbà tí ọ̀rẹ́ kọ̀ ọ́ sílẹ̀. At the time when you are happy, at the time when you are sad. Ní àkókò tí inú rẹ̀ dùn àti ní ìgbà tí inú rẹ̀ bàjẹ́. Ye shall not add to the word which I command you. Ẹ̀yin kò gbọ́dọ̀ sí àfikún ọ̀rọ̀ tí mo fi fún yín. Neither shall ye diminish aught from it. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ bù kúrò nínú rẹ̀. Which means there is no little part you can add or subtract from the word word of God. Ní èyí tí ó túmọ̀ sí wípé kò sí kéńkéné kan tí o lè mú kúrò tàbí tí o lè fi kún ọ̀rọ̀ Ọlọ́run. He said you must keep and abide by the word of God. Ó ní o ṣe ni kí ẹ̀yin kí ó pa á mọ̀ kí ẹ̀yin kí ó pa òfin Olúwa Ọlọ́run yín mọ́. A lot of people have had accidents on their way to heaven. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ní ìjàmbá ní òpópónà wọn sí ọ̀run. The cause of their accident is trying to take away from the word of God lọ. bẹ́ẹ̀ni nítorí ìjàmbá tí wọ́n ní nísinsìnyí òun wá ni wípé wọ́n ń gbìyànjú láti mú kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. they try to get baptized in the Holy Ghost without getting sanctified. àwọn a máa gbìyànjú láti ní ìbátisí ti ẹ̀mí mímọ́ láì kọ́kọ́ di wípé a sọ di mímọ́. they try to get married without knowing the will of God. àwọn a máa gbìyànjú láti gbéyàwó láì mọ ìfẹ́ Ọlọ́run. they try to run ahead of God without observing the word of God. àwọn a máa gbìyànjú láti sá sáré tètè síwájú ọ̀rọ̀ ọlọ́run láì kọ́kọ́ gbé ọ̀rọ̀ ọlọ́run yẹ̀wò kí wọ́n ó sì ṣàṣàrò e lórí. This is the reason many people have had accidents on the way. Èyí gan ti ní ìdí pàtàkì tí ọ̀pọ̀lọpọ̀ ti fi ní ìjàmbá ní ojú ọ̀nà náà. But the Lord is saying, ye shall not add to the word of God. Ṣùgbọ́n Olúwa ń wí pé ẹ̀yin kò gbọ́dọ̀ sí àfikún ọ̀rọ̀ Ọlọ́run. Friends, you know what God meant? Ọ̀rẹ́ ìwọ náà mo ti Ọlọ́run sọ. That commandment was meant for everybody. Wípé òfin yẹn a ṣe é fún gbogbo ènìyàn. That Moses had no liberty to add or was suppressed from the word of God. Wípé o Mósè kò wà ní òmìnira láti ṣe àfikún tàbí láti yọ kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Aaron the high priest had no liberty or chance to add or subtract to the word of God. Aaroni ẹni tí í ṣe olórí àlùfáà kò sí ààyè fún kò sì sí àǹfààní fún láti ṣe àfikún tàbí láti mú kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. The sons of Aaron and the Levites had no opportunity to add or subtract. Àní àwọn ọmọ Aaroni àwọn ọmọ Léfì wọn kò ní àǹfààní láti lè fi kún tàbí yọ kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run. how many people have deceived themselves and they say well I am bishop now I can add to the word of God I can subtract. ènìyàn mélòó ni wọ́n ti tan ara wọn jẹ tí wọ́n ó sì dìde gìjà pé báyìí o bíṣọ̀bù ni mí nítorí náà mo lè yọ kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run mo sì lè fi kún. how many people have said I am pastor I am coordinator I can add I can subtract from the word of God. àwọn ènìyàn mélòó ní àìmọye ni wọ́n ti dìde tí wọ́n sọ wípé o nísinsìnyí o olùṣọ́ àgùntàn ni mí èmi gan lalábòójútó nítorí náà mo lè ṣe àfikún mo sì lè yọ kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run. God's word remains unchanging. ṣùgbọ́n ọ̀rọ̀ ti ọlọ́run ó dúró láì yípadà. And that you are planning your marriage doesn't change the word of God. bẹ́ẹ̀ sì ni dájúdájú níṣètò ìgbéyàwó rẹ kò yí ọ̀rọ̀ ọlọ́run padà. That you have just become a graduate you have done your matriculation or whatever. Does not mean that the word of God has changed. wípé o ṣẹ̀ṣẹ̀ kàwé gboyè jáde ní fásitì nísinsìnyí o tilẹ̀ ṣẹ̀ṣẹ̀ sí ayẹyẹ rẹ̀ ni ìyẹn kò wá mú kí ọ̀rọ̀ ọlọ́run kó yí padà. that you are now an engineer a doctor doesn't change the word of God. wípé o jẹ́ onímọ̀ ẹ̀rọ ẹnjìníà tàbí o jẹ́ dókítà ìyẹn kò mú ìyípadà bá ọ̀rọ̀ ọlọ́run. that now you are a farmer that is you know, saving money with cooperative bank doesn't change the word of God. wípé báyìí o jẹ́ àgbẹ̀ bẹ́ẹ̀ sì ni ò ń fi owó pamọ́ sí ọ̀dọ̀ àwọn gbogbo àwọn ẹlẹ́gbẹ́ àgbẹ̀ gbogbo àwọn wọn nì tí ó ń fi owó pamọ́ sọ́dọ̀ ẹlẹ́gbẹ́ àgbẹ̀ ìyẹn kò wá mú kí ọ̀rọ̀ ọlọ́run kó yí padà. that you riding car even if you like riding aeroplane or owning aeroplane that doesn't change the word of God. wípé o ń gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tàbí pé o tilẹ̀ ń gun bàálù ìyẹn kò máa ṣe àfikún ọ̀rọ̀ ọlọ́run. whatever we have whatever we don't have. ohunkóhun tí a bá ní ohunkóhun tí tí a kò sì ní. wherever we go and whatever we possess. ibikíbi tí a lè lọ ohun yòówù tí a rí kí a ní. in whatever situation you may be in life. nínú ipò yòówù tí a lè wà nínú ayé. the word of God remains unchanging. ọ̀rọ̀ ọlọ́run ó dúró kò sì yí padà. look at Matthew chapter 24. Ẹ̀yin And in verse thirty-five. Heaven and earth shall pass away. But my word shall never pass away. Ọ̀run Friends, if heaven and earth will pass away. Ìwọ ọ̀rẹ́ mi bí ọ̀run àti ayé bí yóò bá ré kọjá lọ. Buildings and property will pass away. Àwọn ilé àti gbogbo ohun ìní ni yóò kọjá lọ. Institutions will pass away. Gbogbo àwọn ilé ẹ̀kọ́ ńláńlá ni yóò kọjá lọ. Governments will pass away. Àwọn ìjọba yóò kọjá lọ. Posts and positions will pass away. Àwọn ipò gbogbo ni yóò kọjá lọ. Enjoyment entertainment will pass away. Gbogbo àwọn ìgbádùn àti adùn ayé ni yóò kọjá lọ. the customs and the standards of the world will pass away. àwọn àṣà àti ìlànà ti ayé yóò kọjá lọ. heaven and earth will pass away. ọ̀run àti ayé yóò kọjá lọ. why then don't you just pitch your tent near the around the word of God. ṣé a ti ṣe tí ìwọ kò kó àgọ́ rẹ tí o kọ́ yí ọ̀rọ̀ ọlọ́run ká. why are we building our tents on the things that will pass away. ṣé ṣe tí a wá ń kọ́ àgọ́ tiwa sórí àwọn nǹkan wọn nì tí yóò kọjá lọ. look at your life tonight tonight. Whatever you have that makes you happy apart from salvation. That thing will pass away. Whatever you are enjoying apart from the grace of God, that thing will pass away. Whatever you are putting your confidence in apart from your relationship with God, that thing will pass away ohun yòówù tí ẹ kí ẹ máa gbẹ́kẹ̀lé kí ẹ máa fi ìgbẹ́kẹ̀lé yín sínú rẹ̀ yàtọ̀ sí orí ọ̀fẹ́ ti Ọlọ́run nǹkan yẹn yóò mà kọjá lọ. You see many friends supporting you, exalting you. Ẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ tí wọ́n ń gbé yín ní gbòǹwọ́ tí wọ́n ń gbé yín lárugẹ. They will pass away. Wọ́n kọjá lọ. You see all the property around you that is for your convenience. Ẹ gbogbo àwọn ohun ìní tí ó wà fún ìrọ̀rá yín. All that will pass away. Gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ni yóò kọjá lọ. Our forefathers were some sometimes in the world, but now they have passed away. Àwọn baba ńlá wa wọ́n ti wà nínú ayé nígbà kan rí, ṣùgbọ́n wọ́n ti kọjá lọ. All the things you have today, you will not see them anymore in a few years. Gbogbo àwọn nǹkan tí o ní lónìí ní ọdún díẹ̀ sí o kò ní rí wọn mọ́. But the word of God will never pass away. Ṣùgbọ́n ọ̀rọ̀ ti Ọlọ́run kò lè kọjá lọ. That's why we came here this week. Ìdí nìyẹn tí a wá síbí ní ọ̀sẹ̀ yìí. So as to build on the unchanging word of God. Láti lè kọ́ lé orí ọ̀rọ̀ ti ọlọ́run tí kò yí padà. the infallible word of God. ọ̀rọ̀ ọlọ́run tí kò yí padà. the second Timothy chapter three. ní kejì ní orí ìkẹta. and in verse sixteen. àti ní ẹsẹ̀ ìkẹrìndínlógún. all scripture is given by inspiration. gbogbo ìwé mímọ́ tí ó ní ọlọ́run. all scripture is given by inspiration. gbogbo ìwé mímọ́ ni a fi fúnni láti ọwọ́ ìmísí. you see there are many people that reject. reject one part of the word of God. Ẹ rí i wípé o, àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà tí wọ́n máa ń kọ abala ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. It is that part of the word you reject that will make heaven to reject you. Bẹ́ẹ̀ sì ni abala kan nínú ọ̀rọ̀ Ọlọ́run tí o kọ̀ sílẹ̀ yẹn, òun gan ni yóò mú kí ọ̀run kí ó kọ̀ All scripture without exception is given by inspiration. Gbogbo ìwé mímọ́ láì sí ọ̀kankan tí a yọ sílẹ̀ ni a fi fúnni nípa ìmísí Ọlọ́run. And it says all all scripture is profitable. Ó sì wá sọ wípé gbogbo ìwé mímọ́ ni ó ní èrè. You see when people hear about restitution. Ẹ nígbà tí àwọn ènìyàn bá ń gbọ́ nípa àtúnṣe. Oh they say that will not profit me if I go through that. Àwọn aníbí mo bá la ìyẹn kọjá kò mà ní lérè fún mi. When people hear about Christian dressing. Nígbà tí àwọn ènìyàn bá gbọ́ nípa ìwọṣọ Kìrìsìtẹ́nì. Oh they say that will not be profitable to me if I practice it. Àwọn aníbí mo bá ń ṣe yẹn yẹn ò mà ní mèrè wá fún mi. When people hear about holiness in the Bible, oh, they say that will not be profitable for me. Nígbà tí àwọn ènìyàn bá ń gbọ́ nípa ìwà mímọ́ láti inú Bíbélì wá, wọn ní ààyè ò mèrè wá fún mi. If they hear about humility, oh, that will not be profitable for me in my status, in my position bí wọ́n bá gbọ́ nípa ìrẹ̀lẹ̀ wọn á ní ìyẹn ò mà ní lérè fún mi kò ní mèrè wá pẹ̀lú ipò tí mo wà àti ipò tí mo wà báyìí. All scripture is profitable for the pilgrims who are going to heaven gbogbo ìwé mímọ́ ni ó léèrè fún àwọn arìnrìn-àjò tí wọ́n rìnrìn àjò wọn lọ sọ́run. profitable for doctrine. yóò léèrè fún ẹ̀kọ́. you know there are churches today they don't want doctrine all they want is fellowship. ẹ mọ̀ wípé àwọn ìjọ kan ń bẹ wọn a ní àwọn níta wọn o àwọn ò fẹ́ ẹ̀kọ́ ohun kan ṣoṣo tí àwọn fẹ́ ní ìdàpọ̀. and there may be people here tonight. wọ́n sì lè wà lára àwọn tó wà oh, níbí lálẹ́ yìí. oh that say well I came to deeper life not for doctrine I only came for fellowship. tí wọ́n sọ wípé o oh, èmi w wá sí deeper life kì í ṣe nítorí ẹ̀kọ́ ṣùgbọ́n mo wá nítorí ìdàpọ̀ nìkan. you cannot bypass doctrine and get fellowship with God. o kò lè pa ẹ̀kọ́ tì sí ẹ̀gbẹ́ kan tí o sì wá ní ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run. if you reject the doctrine of the Bible the word of God there is no fellowship with God. bí o bá kọ ẹ̀kọ́ Bíbélì kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run o kò ní ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run. and it says all scripture is profitable for reproof. ó sì wá sọ wípé gbogbo gbogbo ìwé mímọ́ ni ó ní èrè fún ìbániwí. that's where you lose a lot of people. níbi tí a ti máa ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nù nìyí. they accept that you can preach but you cannot rebuke them. tó jẹ́ wípé o á gbà wípé o lè wàásù ṣùgbọ́n o kò lè bá wọn wí. you can encourage them. o lè mú wọn lọ́kàn lé. you can motivate them. o lè rú wọn sókè. you can make interesting messages to come across to them. kódà o lè mú kí àwọn iṣẹ́ ìránṣẹ́ tí ó wúni lórí o lè fi fún wọn. But you cannot correct or reprove them. Ṣùgbọ́n o kò lè bá wọn wí. you know there are pastors?

would they say, well, we're going away, we cannot remain under that teaching. Ní kété tí o bá mú ẹ̀kọ́ tí o mú ìbáwíwá èyí tí ó wá tí ẹ̀kọ́ tí ó wà fún ìbáwí tí o mú tọ̀ wọ́n wá wọn a ní àwa o a ò lè dúró lábẹ́ irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ mọ́ àwa ń lọ nísinsìnyí a ó kúrò nínú ìwàásù. All such people are backsliding. Irú gbogbo àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ti pẹ́yìn dà. You see when you reject the word of God you are rejecting God. Ẹ rí i nígbà tí ẹ bá kọ̀ ọ̀rọ̀ All scripture is profitable for doctrine. Gbogbo ìwé mímọ́ ni ó ní èrè fún ẹ̀kọ́. Profitable for reproof. Ó ní èrè fún ìbániwí. Profitable for correction. Ó ní èrè fún ìtọ́ni. Profitable for instruction in righteousness. Ó ní èrè fún ìtọ́ni tí ó wà nínú òdodo. There are people that don't want instruction for righteousness anymore. Àwọn ènìyàn kan bẹ̀ tí wọn kì í fẹ́ ìkọ́ni tí ó wà nínú òdodo mọ́. As I travel about. Gẹ́gẹ́ gẹ́gẹ́ bí mo ti ń rìnrìn àjò káàkiri. and some of the deeper life people want to see me bẹ́ẹ̀ sì ni díẹ̀ lára àwọn ará deeper life wọ́n fẹ́ rí mi. all they want now is pastor pray for me i want to be healed. bẹ́ẹ̀ sì ni ohun gbogbo tí wọ́n wá ń fẹ́ nísinsìnyí ni o wípé olùṣọ́ àgùntàn gbàdúrà fún mi mo fẹ́ gba ìwòsàn. they don't want instruction on restitution. àwọn kì í fẹ́ ìtọ́ni lórí àtúnṣe. they don't want instruction on their marriage. wọn kì í fẹ́ ìtọ́ni lórí ìgbéyàwó wọn. they don't want instruction on their work. wọn kì í fẹ́ ìtọ́ni lórí iṣẹ́ wọn. they do not want instruction on training their children. wọn kì í fẹ́ ìtọ́ ìtọ́ni lórí títọ́ ọmọ wọn. They do not want instruction on how to live with friends and neighbors and brothers and sisters. Bẹ́ẹ̀ sì ni wọn kì í fẹ́ ìtọ́ni nípa bíbálòpọ̀ láàrin àwọn àti àwọn arákùnrin àti àwọn arábìnrin wọn. All they want is prayer for healing, prayer for prosperity. Ohun gbogbo tí wọ́n ń wá ni àdúrà fún ìwòsàn àti àdúrà fún àsìkí. But scripture is profitable for instruction in righteousness. Ṣùgbọ́n o ìwé mímọ́ ní èrè fún ìkọ́ni tí ó wà nínú òdodo. that the man of God may be perfect kí ènìyàn ọlọ́run kí ó lè pè é. thoroughly furnished unto all good work. tí a ti múra sílẹ̀ pátápátá fún iṣẹ́ rere gbogbo. tonight I challenge you. ní alẹ́ yìí mo pè ọ́ níjà. that you will take the word of God. wípé o gba ọ̀rọ̀ ọlọ́run. this word of God will never change. ọ̀rọ̀ ọlọ́run yìí kò lè yí padà láéláé. denominations and churches may change. àwọn ìjọ ní ẹlẹ́yàmẹ̀yà káàkiri lè yí padà. God will never change. ṣùgbọ́n ọlọ́run kò lè yí padà láéláé. Jesus remains the same. Jésù Kristì wà bákan náà. and the word word of God remains unchanging. Ọ̀rọ̀ Ọlọ́run ó sì dúró láéláé. Only those people that accept the unchanging word of God will eventually make heaven their home. bẹ́ẹ̀ ni kìkìdá iye àwọn wọn nì tí wọ́n sì tẹ́wọ́ gba ọ̀rọ̀ ọlọ́run tí kò lè yípadà nìkan ni yóò dé ọ̀run ní gbẹ̀yìngbẹ̀yìn wọn. and I believe the reason you have come here to this retreat. èmi sì gbàgbọ́ pé ìdí tí o fi wá síbi ìpàgọ́ yìí. is that you will hear the word of God. ó ní wípé kí o lè gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. is that why you have come? ṣé ìdí tí ẹ fi wá nìyẹn. Are you sleeping? Is that why you have come? Are you willing to hear the word of God? I believe that for these few days we are together, we will be sharing the word of God together. And blessed are those people that will hear the word of God and do them. For we pray, I want you to look at Luke chapter 11. Kí a tó gbàdúrà, mo fẹ́ kí ẹ wo Lúùkù orí ìkọkànlá. Verse 28. Ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. But he said, Ye rather, blessed are they that hear the word of God and keep it. ṣùgbọ́n òun wípé nítòótọ́ kí á kúkú wípé ìbùkún ni fún àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì ń pa á mọ́. Blessed are those that hear the word of God and they keep the word of God. Ìbùkún ni fún àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n sì ń pa á mọ́. I pray that the grace to hear the word of God and keep to the word of God. God will give to every one of us in Jesus' name. Bẹ́ẹ̀ sì ni mò ń gbàdúrà wípé orí ọ̀fẹ́ tí a ó fi gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ó sì pa á mọ́ Ọlọ́run yóò fi fún olúkúlùkù wa ní orúkọ Jésù. I want you to keep it in mind that even though the world is changing, The word of God will never change. Mo sì fẹ́ kí ẹ pa á mọ́ tí ó kan aya yín pé bí ó tilẹ̀ jẹ́ wípé o ayé ń yí padà tí ó ọ̀rọ̀ Ọlọ́run kò lè yí padà láéláé. And it will be good to stand on the word of God. Yóò sì dára púpọ̀ láti lè dúró lórí ọ̀rọ̀ Ọlọ́run. Build on the word of God. Ìwọ máa kọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run. And pray that God will give you an obedient heart to keep to the word of God every time. Mo sì ń gbàdúrà pé Ọlọ́run yóò fún ọ ní àyà ìgbàsè láti lè máa pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́ ní gbogbo ìgbà. I want you to stand up now. Mo fẹ́ kí ẹ dìde dúró báyìí. I don't want you to sleep. N fẹ́ kí ẹ sùn. There are sinners who are still in hotels and night clubs at eleven o'clock at twelve o'clock. They don't sleep in the night club. Bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́sẹ̀ sì tán wà tí wọ́n wà nínú ilé ijó àti ní àwọn ilé ẹmu káàkiri. Àwọn kìí sùn láago mọ́kànlá alẹ́ bẹ́ẹ̀ ni wọn kìí sùn láago méjìlá òru. If those who are serving the devil don't sleep, why are you sleeping? bí àwọn wọn nì tí wọ́n ń sin èṣù bí wọn kò bá sùn èyí tí ìwọ fi wá ń sùn. don't sleep talk to the lord in prayer. má ṣe sùn o bá olúwa sọ̀rọ̀ and tell the lord that all through this retreat period. kí o sì sọ fún olúwa pé ní gbogbo àkókò ìpàgọ́ yìí. you will keep to the word of God. ó pa ọ̀rọ̀ ọlọ́run mọ́. you will not diminish from the word of God. o ní mú kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run you will stand on the unchanging word of the Almighty God. pé ó dúró gbaingbain lórí ọ̀rọ̀ Ọlọ́run Olódùmarè yìí tí kò lè yí padà láéláé. God's word is unchanging. ọ̀rọ̀ Ọlọ́run kò lè yí padà láéláé. God's word is unchanging. ọ̀rọ̀ Ọlọ́run kò lè yí padà láéláé. stand on that word. ìwọ dúró lórí ọ̀rọ̀ náà. Is there any word of God you are trying to take away? Ǹjẹ́ ọ̀rọ̀ Ọlọ́run kan wá wà tí ò ń gbìyànjú àti mú kúrò bí? Is there something you are adding to the word of God? Ohun ká wà tí ò ń fi kún ọ̀rọ̀ Ọlọ́run bí? Are you making yourself an equal with God? Ǹjẹ́ o wá tilẹ̀ ti sọ ara rẹ di ẹgbẹ́ Ọlọ́run?